ó ṣe é jésù ó fìfẹ ńlá pa mí mọ ọpọlọpọ ló ti kú tí wọn ti filẹ bora owó olúwa nú àánú rẹ ó fìfẹ ńlá dá mi sí ògo ìyìn ọlá ló yá ọ mẹsàáyà. I can see everything turning around, turning around, turning around for my day. I can see everything turning around, yeah, turning around, turning around for my favor. go ni fún Ọlọ́run ní ni oke ogo ni fun dumari. ọba tó ti wà káyé tó wá ipá wa agbára wa asà ìgbéró wa ìrànlọwọ wa àtìlẹyìn wa ààbò wa ìpèsè wa ojúrere wa ohun gbogbo nínú ohun gbogbo fún wa ọlọrun tó tún mú ojú wa rí oṣù tuntun yìí ní ayọ àti àlàáfíà mo wí pé ògo ni fún orúkọ mímọ rẹ níbikíbi tó ti ń gbọ mi oṣù tuntun tá a wọ yìí lórúkọ jésù kristi ti násárẹtì nínú oṣù yìí ò ní sí ẹsẹ gbé àṣẹ ni mo wí nínú agbára ọlọrun lórúkọ jésù ò ní í gbé lórúkọ jésù kristi ti násárẹtì ibi ò ní bá ọ ogun ayé ò ní borí ẹ lóṣù yìí o ogun èṣù ò ní borí ẹ mo wí nípa tiẹ lórúkọ jésù ogun òkùnkùn ò borí ẹ nínú oṣù yìí ò ya tọrọ jẹ ò rí bí ò ní rọrùn rí dààmú ọlọrun nínú agbára rẹ yóò pa ọ mọ ìjáde rẹ ìwọlé rẹ nínú oṣù yìí kò ní mú ewu lọ́wọ́ kò ní mú ibi lọ́wọ́ yóò ṣe álbà rẹ yóò ṣe òmígà rẹ nínú oṣù yìí ò ní fàràánú kú èpè ò ní jà ọ́ lórúkọ jésù olùgbàlà ogun ayé ò ní borí ẹ ogun èṣù ò ní borí ẹ lórúkọ jésù ìwọ̀nba tí ọdún yìí kù ò ní fìbànújẹ́ parí rẹ lórúkọ jésù ò ní ní ìbànújẹ́ ò ní ní wàhálà nínú ìrìn oṣù yìí àti tó kù nínú ọdún yìí lórúkọ jésù ìkorò jìnnà sí ọ ìdààmú jìnnà sí ọ gbogbo ipá ọ̀tá gbogbo ipá alágbára lórí ayé rẹ kó mòfo gbogbo ipá òkùnkùn lórí rẹ kó dasán lórúkọ jésù olùgbàlà mo wí nípa tiẹ ò ní fàràánú kú àrà ohun rere tó ní lọ́kàn ẹ̀mí mọ́ yóò tì ọ́ lẹ́yìn ẹ̀mí mọ́ yóò tì ọ́ lẹ́yìn ẹ̀mí mọ́ yóò tì ọ́ lẹ́yìn ẹ̀dákẹ́dá tó bá bínú sí ọ yóò rí ìjà olódùmarè àdáwọ́lé rẹ gbogbo yóò yọrísí rere gbogbo àdáwọ́lé rẹ lóṣù yìí yóò yọrísí rere gbogbo àdáwọ́lé rẹ lóṣù yìí yóò yọrísí rere lórúkọ Jésù Olùgbàlà ò ní ríbi ò ní rọ́rùn ò ní rí dààmú lórúkọ Jésù Olùgbàlà ni mo wí gbogbo tó ti nàgà láti wò láti jọ́ yìí láti mú láti jọ́ yìí lórúkọ Jésù ẹ̀mí mọ́ ọ lọ́wọ́ ẹ̀mí mọ́ ọ lọ́wọ́ ire àti àánú lóṣù yìí yóò jẹ́ tiẹ̀ oṣù tuntun yìí ire àti àánú yóò jẹ tiẹ oṣù kẹwàá ní lórúkọ jésù á fìre wá ọ rí á fìre wá ọ rí á fìdùnnú wá ọ rí á fìgbéga wá ọ rí lórúkọ jésù olùgbàlà ohun rere gbogbo yóò jẹ tiẹ ìkorò déèwọ̀ rẹ ìbànújẹ́ déèwọ̀ rẹ wàhálà déèwọ̀ rẹ ìrìn àjò tí ó mú ikú dání ò ní bá wọn rìn ìrìn àjò tí ó mú dààmú dání ò ní bá wọn rìn ò ní bọ́ sọ́wọ́ agbénipa lórúkọ jésù olùgbàlà ò ní bọ́ sọ́wọ́ agbénita o ò ní bíbọ sọwọ ajínigbé àdáwọlé rẹ gbogbo yóò yọrí sí rere ibi ò ní bá ọ ìdààmú ò ní jẹ lórúkọ jésù o ò ní bá wọn kúkú àjọkú o ò ní bá wọn kúkú ọwọwọ ìrìn àjò àrèmọbọ ò ní bá wọn rìn ògo ọlọ́run ọlá ọlọ́run iyì ọlọ́run ẹwà ọlọ́run lórúkọ jésù ló ṣe kó máa jẹ tiẹ bí o ti ń rí àmì yẹn ṣe mo ní kó máa jẹ tiẹ o ò ní ìbànújẹ́ nínú oṣù yìí ò pèpè ìbànújẹ́ oníṣẹkù ò ní jẹ fún ọ lórúkọ jésù oníṣẹ ikú ò ní jẹ fún ọ ò ní di kọsítọmà mọṣúárì àá lórúkọ jésù ò ní di pẹsẹǹtì gbòbì lórúkọ jésù ò ní di pẹsẹǹtì àrò ayé ò ní yá ọ níwèrè ibi ò ní bá ọ ìdààmú ò ní jẹ tiẹ ẹ̀mí ọlọ́run jehova yóò máa darí rẹ síbi tìrẹ wà nínú oṣù yìí yóò máa darí rẹ síbi tìrẹ wà lóṣù yìí yóò darí rẹ yóò darí rẹ sí ọ yóò darí ẹ síbi tìrẹ wà lórúkọ jésù kristi nítorí tiẹ nítorí tiẹ àwọn ogun ọrun àìníye wọn rọgbà yí ilé tó ń gbé ká nígbà gbogbo ní gbogbo ìgbà lórúkọ jésù wọn máa gbére lé ọ lọ́wọ́ èrè yóò jẹ tiẹ jèrè yóò jẹ tiẹ lójú ọ̀tá bínú ẹni lórúkọ jésù kristi ọ̀nà rẹ yóò là ogun ò ní borí ẹ ọ̀nà rẹ á là ọ̀nà rẹ á là ọ̀nà yín yóò là àfàìlà ọjọ́ ló lè mú kọ̀nà yín má là ọ̀nà yín á ooo nínú oṣù yìí yóò là fún ọ̀nà kì dí mọ́jọ́ ọnà ò ní í dí mọ wà á rí ìrànlọ́wọ́ àtòkè wá wà á ráàánú àtòkè wá gbà ẹrù ayé lára rẹ kó gbiná ẹrù àìsàn lára rẹ kó gbiná ẹrù ìdààmú lára rẹ kó gbiná ẹrù wàhálà lára rẹ kó gbiná lórúkọ jésù ẹ̀mí mọ́ kó ṣọgbà yí ọká ẹ̀mí mọ́ kó gbòdì yí ọká ẹ̀mí mọ́ kó ràn ọ́ lọ́wọ́ ẹ̀mí mọ́ kó pèsè fún ọ àti jẹ àti mu kò ní ní ọ lára ọkàn rẹ yóò balẹ̀ wà ojú rere wà àánú gbà ògo ni fún ọlọ́run wa oṣù yìí yóò dùn fún ọ yóò dára fún ọ ayé rẹ yóò lóyin ó ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run jésù olúwa wa àmín àmín lórúkọ jésù happy new month. Mo dúpẹ́ ó Jésù pé mò ń jọlá rẹ̀. Tí kò bá ṣọlá Jésù, kí ni mo jẹ́? Tí kò bá ṣọlá Jésù, ta ló mọ̀ mí?